mo wà nílé ó ń retí nínú àwọn. Ah, ah, kíkẹ́ òdejò má tún dájọ́ sí i now eh? i'm so eager i want to see my daughter. <sighs> okay alright okay mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ kò ṣáà ní kọjú. alright ọ̀la náà jìnnà mọ́ tèmi ká ti sùn ká ti jí All right, darling. It's okay. I appreciate you. I love you, Remy. Thank you so much. <sighs> All right. My regards to my daughter. <laughs> okay, dear. Bye. Hmm. Oh, Ó Oh mú Oh ó máa mú Oh mi nígbà. Ah! kọ̀mpútà máa ń ṣe ó máa ń ṣe òjòrò ah! òjòrò ti bá. wo bí game ṣe sọ ẹ̀rọ ọmọdé wo eh? ṣe sọ ẹ̀rọ ọmọdé look at yourself. kọ̀mpútà ń ṣe òjòrò ọlọ́run. yorùbá géèmù ti dáre. mo gbàgbé láti sọ fún ẹ Doyin pè. Doyin Doyin Doyin ṣé Doyin àṣekún. Doyin àmọ́dù ni. Doyin wà ní. Doyin àbúrò mi ìyá ọkọ ẹ̀. ah ah ah ah àǹtí yẹn hmm. kí ló fẹ́. ìkíni ó sáré gbàgbé àbúrò rẹ mo gbọ́ àrírí fàmílì àwọn ọmọ kí ló ń ro kí nìkan tó ń ro. géèmù yìí máa ń gbórí mi ló máa ń jẹ́ kí orí mi kó o ti yẹ̀bọ̀ mo ti rántí wọn báyìí sí. ẹ ó pè ní ó ní òun fẹ́ wá lọ two weeks lọ́dọ̀ àpò òun fẹ́ ṣe nípa lẹ́kọ̀ọ́. ẹ ẹ ah two weeks kò sí problem náà mo láìkí àwọn àwọn nǹkan tí ẹ useless wọn lè gbà pé wọn lè gbẹ̀sẹ̀ wọn bá wa gbé gbá wọn gbá wò wọn help wa nínú ilé kọ́ máa bọ̀ náà ọmọ mi. torí sìn yẹn lọ́sùn máa máa bọ̀ wàá wà ọ̀rọ̀ ẹ̀tì everything about you máa fẹ́ mi. ẹ ẹ ẹ lọ mo sùn lọ́wọ́ máa jẹ́ lẹ́tà. Ah. disturb me káàkiri. ta ló bá rọ́ bóun sùn fún. ta ló ní ẹ bí ìwọ ni ti fẹ́ pè mí pa lórí pé mo fẹ́ fún lówó mi ìyàwó lọ́wọ́ ẹ o mo fẹ́ dáṣì ẹ ni o ó lè ti fẹ́ pè mí pa. ó dàgé mi pretend kó ronso náà ayé bá burú ẹ̀ ni wàá fún náà kí ló ń ṣe ẹ̀ náà. mo máa fún un. Eh? máa ń parọ́ kó o sùn ó gùdù gan owó ẹ ẹ lá. mo máa máa pè mí lọ ní tí n bá ti ṣe bẹ́ẹ̀ ah. máa fún un ẹ eh? mo máa pẹjọ́ tó máa dá nìyí barista tó dáadáa tó bó ṣe mọ rice ń fẹ́ jẹun. rice ok ṣé kí n bẹ́ẹ̀ dídò lò sí. plantain plantain and spaghetti. okay that's fine. i'll i'll do that. Come fẹ́ yín sí o. wàhálà máa tóbi sí i. and now you like them fat. you like them. gbogbo ẹ máa fat gbogbo àti gbogbo làpàpà. ẹ máa fat. ẹ ọ máa mú mi. kọ̀mpútà ṣojoro kú láyé àdẹ̀kú dáìjì ẹ̀. adúpẹ́ lọ́dọ̀ lọ pé ojú tún tún ara wa rí ṣé owó ẹ̀dẹ̀ tí wọ́n tún báyìí torí ọmọ náà rí pa. èyí gan ni ọjọ́ tí inú mi dùdú nígbèsí ayé mi I'm really so happy to see my darling daughter <laughs> ọkọ mi smile for me now ó di rẹ́rìn sí wojú mi now eh, kí ló dé eh, iṣẹ́ mà ló máa sọmọ nù bí òkú. kí ni gbọ́ tẹ̀sán mi iṣẹ́ ló sọmọ nù bí òkú látọjọ́ tí mo ti dáyé ni mo ti máa ń gbọ́ pé ọmọ oníkàrà torí ọjọ́ tá a bá kú báyìí láṣọ máa ń ṣègbè ìbẹ̀rẹ̀ yìí ti wá sọ pé iṣẹ́ ló sọ mọ́ ìlú. ṣé bí gbogbo ẹ̀rọ ti ṣe ìfẹ́ má máa bẹ́ẹ̀ náà nìyẹn ó kì í ṣe nǹkan tó ń dùn mọ́ mi inú I'm not so happy about it too. ṣòro látìgbà tí mo ti lóyún ẹ ní bàbá ẹ ti kọjálẹ̀ ó lóun ò fẹ́ oyún pé ìfàtò òun ò tiẹ̀ fẹ́ rí mi ní sàkání ọ̀hún àdágbé àdásọ ẹbí nìkan iná ni mi ò rẹ́bí mi ò rárá títí dìgbà tí mo fi bí ẹ àyàfi ọ̀rẹ́ mi lédèké nìkan ló dúró tì mí owó mi náà bẹ́ẹ̀ nígbà tí mo dẹ̀ rí opportunity pé pé wọ́n wá ọmọ ọ̀dọ́ nílùú òyìnbó tó dẹ̀ sọ wípé èmi ló fẹ́ mú lọ òun ló jẹ́ kí n jump to it náà ni. No, pé ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó ṣe bínú ọkọ mi and that's why tí mo fi take upon myself pé kí n máa bá ẹ ṣe fídíò call lójoojúmọ́ sórí bó ṣe ń dàgbà bó ṣe ń dàgbà gbogbo ẹ̀ pátápátá lóṣojú mi kò dẹ̀ sí nǹkan tí lè di kí ọ̀rẹ́ mi sọ wípé o nídìí ní ayé tí mi ò kí ń provide fún ẹ bójá aṣọ ni bójá owó ni laptop ni fóònù ni kò sí nǹkan kan náà tí mi ò kí ń send sí ẹ even aṣọ yìí bó ṣe rántí ẹ̀ nígbà tí mo ra fún ẹ ẹ ọkọ mi I, I was just living my life for you over there. Jọ̀kọ̀ má bínú. Ṣé gbogbo eléyìí tẹ́ ń fa ìhà ní ìdẹ̀mọ̀? Ọpẹ́ ni ká máa dá fọlọ́run. Eléyìí tó pọ̀ jù ni mo ti bá wọn náà sọ, kí ló tún wá padà sí i? Nítorí ẹ ká máa dúpẹ́ pé à èmi o, ẹ máa fèmí lẹ̀ báyìí pé iṣẹ́ ńlá ni mo ṣe o. Wọ́n ti mo tún lọ láti jọ́yìn tó máa lọ sọ́dọ̀ yẹ̀ tó máa gba ìbẹ̀rẹ̀ tó máa bá dọ̀ mí sùn. Ẹ wo. Mo dúpẹ́ lọ́wọ́ Kódà ẹ̀jẹ̀ mi gan kò lè ṣètò adúgbò kan tó ṣe fún I'm really so grateful. Mm. Ọkọ mi não, não que já veio ah, ah, você, vai é se ele má pọ̀ náà. lọ kí mọ́mí ẹ jàre kó ah, wo ní kí ni. kò tẹ̀ mí sí gbogbo ẹni wo ó lọ ní ṣéènì mi rántí nígbà ah. tí mo wà ní sísè. Ah. èmi ló tún sọ yẹn fún ṣé bí wọn náà ṣe máa ń dá gbọ̀jọ gbọ̀jọ ilé ilé ẹ ti ń jọra yín jù. Ah, my darling. <laughs> Ọlọ́mọ ti tètè mi lásán báyìí. Ọlọ́mọ ti gbọ̀wọ́ wà wí ti dòfo. Kíkẹ́, fún hmm. ìṣòro bàbá ẹ̀ bẹ́ẹ̀ kọ́ tó wà èmi ò ṣàbàrà mo lè jẹ o ọmọ wa ni èmi àti ẹyà jọ bí bẹ́ẹ̀ ni àṣórí ọjọ́ nǹkan ẹyẹ báyìí èmi àti ẹyà jọ máa dúró bí ìyá tọ́lá ìka kọ́ ọ̀bọ̀ mi báyìí èmi àti ẹyà jọ máa sáìn. jọ ṣé wọn níbi tẹyọ méjì ti ń sáìn as mother lọ́jọ́ ìgbẹ tí wọn máa yàtọ̀ ni àwọn akọkọ máa bẹ̀rẹ̀ ẹdí ẹ̀ ńlá gùn yẹ ara ẹni ó jà mọ́. Bẹ́ẹ̀ni sọ̀la ṣó mọ̀ wípé mi ò ní òkè mi ilẹ̀ ọ̀run ju wọ̀nyí náà lọ. as in i'm so happy mi ò mọ nǹkan tí mo tún lè fi quantify ẹ̀ bí mo ṣe ń jí bí mo ṣe ń rí ẹ láàárọ̀ lójoojúmọ́ lẹ́gbẹ̀ẹ́ mi ah inú mi máa dùn you know what's gonna happen ṣé wo bí tí mo ní investment sí mo fẹ́ mú ẹ débẹ̀ mo fẹ́ kó meet àwọn workers mi mo fẹ́ kó meet àwọn caretakers mi as in mo fẹ́ kó take over everything mo dẹ̀ fẹ́ kó take over lẹ́sẹ̀kẹsẹ̀ yes because you're of age o kì í ṣọmọdé mọ́. Oh, thank you so much, mommy. You dear, mo kàn tí mo fẹ́ sọ. Don't even say anything. God. Torí tèmi náà ni mo ṣe lọ ṣiṣẹ́. And you know what again? Mo fẹ́ ṣe not a party, but um, reunion get together. Just uh, you know, selected few, you know, people that you know already. You know, kako, kako wa, kini karere. You know, we talk about the old times and everything. Hmm? Are you in support? Oh, okay. We said people to Okay. What is it? Thank you. Hmm, kí ló ṣe? Vice Chancellor. Salad nǹkan fún mi ṣe ṣàlàyé kí ló máa ń ṣe ẹ́ mo ti sọ fún ẹ náà I need my salad dodo ń gó oh oh fried dodo okay mo máa ń dá lọ ṣe ọkọ. Are you hungry? Yes. So is that how much? Okay. <laughs> I want you to meet my daughter, ah! Baby Sola. Baby Sola Barrister. Baby Sola ló ti dàgbà báyìí. Bẹ́ẹ̀ni. Oh Ẹ̀rí kò ti ga tó Oh God, Same here. Ah! But I call her my mini me. Oh, <laughs> all right. Definitely she is. oh yes, I know that's great. Um, gẹ́gẹ́ bí eh, ọ̀rọ̀ tí mo bá yín sọ lórí fóònù pé mo fẹ́ make any next of kin mi um, tó túmọ̀ sí pé gbogbo properties mi I want it all in her name. That's fine. All then um, wíwá tí mo wá ń sìn mo wá láti wá expand ni ó láwọn ilẹ̀ kan tọ́wọ̀n èèyàn kan fi ń lọ̀ mí àtàwọn ilé and um, I think I'm interested you know as soon as tí bá ti it done you know lè má bá mi ṣe gbogbo documentation definitely and I also want everything in her name too. fantastic that's fine. <laughs> yeah and when your ẹ̀yin lawyers náà lè advice pé you, wọ́n today the age of thirty-five or even thirty exactly. gbogbo nǹkan tí ọba ní pé kó máa wí ilẹ̀ very true very true ló ṣe ẹ̀kọ́ and that's not because pé à ń anybody lè kó at any time but you know no one can tell no one can so that tí èèyàn bá kú amen kò ní dá yànkàn yànrin sílẹ̀ mm-hmm. <laughs> that's just it. Yeah. It's um, So as soon as I'm done, I'll let you know. That's fine. That's fine. Um, nice to meet you. Wọ́n <laughs> mi ló fi ẹwà jọ. Oh, so that means I'm pretty ó máa jẹ́ ń sùn <laughs> eh, it's okay um, mo máa ní láti effect àwọn changes kan so ẹ máa ní láti sign àwọn documents kan. ṣé bá ṣáà ti ní ẹ pè wá we will rush down to the office. All ọmọ làwa ṣe ń ṣiṣẹ́ torí ọmọ làṣẹ̀yìndè ẹni ọmọ ní kàrà láì. <laughs> ìyá ọkọ mi ẹ pẹ̀lẹ́ ẹkú rẹ̀ ẹkú yìí máa mú mi ẹkú rẹ̀ ẹkú àtàrọ̀ ṣe bá ara kan ta lè fẹ́ ń gbábọ̀. ọba yín rà ẹkọ́nọ́mì yóò tiẹ̀ ṣó lára yẹn kàn ń sanra ẹ̀ tóbi sí wàdà mi lọ́rẹ̀. ẹ ò ah, tọ́jú mi. ìyàwó yìí pẹ̀lẹ́ báwo ni trip ah, rẹ. stop game yẹn náà ó ṣàtìkálẹ̀ jù wà mí. Wọ́n mú mi ni, mo ti fẹ́ bọ́ sí ice cup. Mo ń pẹ́ fọ́tò mú ẹ. Ice cup. Lọ́ọ̀kì. Báwo ni? Báwo ni trip ẹ? Ẹ kú rè. Akílẹ̀ tó wá fòrú ni bẹ́ẹ̀. Jọ́nì yẹn wà so stressful. Bá ṣe ń fa mọ́tò láǹtì súnkẹrẹ fàkẹrẹ wo ẹni náà ṣe bọ̀dá mi mo ti dí fún mọ́tò I need my own private car this time ọmọ ẹgbẹ́ bọ́ yẹn sọ̀rọ̀ ó dùn wọ̀rọ̀rọ̀ ní ìdí mọ́tò irú ìdẹ bá ní mọ́tò ọmọ gbà lọ́wọ́ yìí ah, ah. kò ṣiṣẹ́ kò ní ṣẹ́rọ̀ tó lè fi lè pọ̀ oh, sí ìdẹ náà bìnrin sá ẹgbòkò tó mi lójú orí mo lè bá wí. o oh, lè bá wí yọkọ ẹni. Eh, yọkọ mi o èèwọ̀ kẹ́kọ̀ọ́ fáìn náà ní nǹkan. ìwé tẹ́ ń sọ kò bá mi ìyàwó mi ìmánu fagi ẹjọ ẹ wọlé kí wàá mi gé ìtìkọ̀tì mọ́sáré jẹ bí ń pa mi ẹjọ. ta kó lọ bá ń gẹ̀ tí ṣé mi ẹ máa wo ní it's okay um, Yeah, I can't tó fẹ́ jẹ because èmi wà kitchen now. ẹ ṣáàjẹ rí napkin lọ́wọ́ wọn share. é rò pé bóyá in the bathroom mi kitchen lot in ń bọ̀ náà. it's alright eh? it's okay. Hey, asán sì kọ́ bu omi mọ́ me, tó wà lórí wọn. Hmm. sọ̀rọ̀ jù ládàá ló ń jàre mo ṣe la lásìkò tán ni wàá fẹ́ ro àmàlà are you okay with that àmàlà wà alright. bọ́dá mi máa bẹ̀rẹ̀ ṣe nǹkan tẹ̀ ń ṣe láti sọ ni pé ìyàwó yín wá jókòó bí ọba àdùn sí pálọ̀ báyìí. ẹ̀gbọ́n kan ti ṣe dúrin. ẹ̀gbọ́n mi lè sọ. is there anything wrong nínú bí mo fẹ́ ràn ìyàwó mi lọ́wọ́. kí ló wà ń bẹ̀. Ah. ẹ ẹ bá máa jẹ́sẹ̀ tètè ya sọ bébì àmàlà ló fẹ́ rò ni. àmàlà ló máa lọ pẹ̀lú lásìkò náà. òró o láfún mo fẹ́ jẹ jọ. láfún ni mo fẹ́ jẹ. láfún mo fẹ́. it's okay it's okay màá ṣe láfún jẹ ìgbà ara mọ̀ láfún. ah thank you baby. lọ sí ọ náà bàbá jà ọ la. ẹ kọ̀ lanu síbẹ̀ yẹn ẹ ló ń training ni ẹni tí kẹlẹ ẹ ah, ẹ̀gbọ́n ah, arábìnrin ah. ọkọ mi ó kàn dùn mí ni ẹ̀gbọ́n ọ̀tọ̀ mi lẹjọ orí mo lè bá wọn wí ẹni tí kẹlẹ ẹ ẹ̀gbọ́n yín jàre. máa sọ fún bẹ́ẹ̀ ni a máa ṣiṣẹ́ wa jókòó fẹ́ wò. ẹ̀ka ẹ̀dá ẹgbẹ́ ìfẹ́ jẹun lálẹ́ bíbí lá fún ọ. Hey, ice cream! Yeah, yeah, ice cream! I love it for your kitchen. Ice cream! Ìwọ ìyàwó ìsọnù, àlọ́ ṣẹrẹ ẹ̀yin tèmi lè ní ọ̀rọ̀ mi ò tiẹ̀ gbèjọ wéwé rárá kí n ṣáà máa dúpẹ́ kí n máa yọ̀ kí n máa mú kinní tà ń pè ah. mo dúpẹ́ pé ẹ̀mí tún rẹ̀ mí mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo wàhálà mi lórí ọmọ yìí kò já sásán. a kò yẹ èmi ló yẹ kí n máa dúpẹ́ jù ṣé ò gbọ́ bó ṣe kọrin yẹn ni èmi lọ èmi mà lọ o ọ̀rọ̀ mi ah. sọ pé ó jọ pẹ́ lọ ọlọ́run fún mi sọ ó fún mi wò ó tún wá jọmọ alálùbáríkà hmm. lójú ẹ̀mí mi báyìí hmm. èmi lọ́pẹ́ tọ́ sí lóòótọ́ ọ̀rẹ́ mi gbogbo lọ́pẹ́ tọ́ sí ẹ̀yìn because eh, irú ẹ̀ ṣọ̀wọ́n kámi hmm. ah, wò sọ lè dàbí onísọ mélòó la yí ọ̀hún ìṣòro tó bá gbé fọ. àbí ká máa celebrate ara wa lóko. oh yes sure sure sure sure sure. lọ́ọ̀yà kí ló ṣẹlẹ̀ ẹ̀jọ́ ìwà ni. Ah, mi ò kí n rírì mọ́ tíbẹ̀ yẹn mo wà òkè ní tèmi. irú èyí ìkọlẹ̀ máa sọ pé ẹ̀ní jọ ẹ̀wà fún òkúta ayọ̀ tá à ń ṣe é bí. ẹ̀fí bí àti náà lè ẹ̀dá nígbà yìí já. ilé mm. màmá ha kọ́lé kankan nígbà tó bí. ṣùgbọ́n ní. Mm. àti ọkùnrin rẹ̀. ìdásí fún ọ. ọ̀rẹ́ sojú ẹ̀. ẹ̀dá mi sí. ẹ má yọ mí sẹ́tì o table. You walk over more with that money, see. Ramide. Ọ̀gbẹ́ni dìde. Arámidé ẹ̀wẹ̀ ni tí mò ń bá sọ̀rọ̀ ṣó wà ókè ṣá. No. ọkùnrin yẹn ti ó ti ó ti deliberately bà ti ọ̀tá ẹ̀ jẹ́ ni. so o ò tí ì jí látàárọ̀ no ó mọ bó ṣe fi kitchen sílẹ̀ sí lánàá kó tó di pé ó wọlé wá sùn ó dẹ̀ ṣe ń sun oorun ikú tó ń sùn ṣó wa ó kè ṣá ọ̀gbẹ́ni dìde. god wo bó ṣe ń oh oh god wo bó ṣe ń fi god tó bá pẹ́ jù mí máa kó bàtà fún ẹ ṣe bó mọ mi. dining kitchen. mi láìkì kan tó ṣe o mi ní parọ́ fún rárá mi láìkì ẹ̀ náà báwo ló ṣe máa lọ fún yàn ní nọ́mbà mi without my consent oh torí ìwọ fún rẹ ti ní lọ́wọ́ àbí òun ló ṣe ń pe káàkiri ṣé kí wàá lọ delete nọ́mbà mi lórí fóònù ẹ̀ àbí kí lọ block ẹ̀ everywhere wàá lọ fún yàn ní nọ́mbà mi káàkiri. jọ ṣé wàá farabalẹ̀ Richard ni mo máa ń sọ yìí. ìgbà náà wà ń kọ́. Richard tó jẹ́ pé fúnra ẹ ló máa ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí. ju ẹ lọ yà sórí one thousand ni. ìyẹn lẹ̀ sórí Richard ó ti jẹ pay gan o mi mọ orúṣẹ tó lọ ṣe mi mọ bí tó ti rí owó yẹn owó yẹn ya burata ó ní kí n send azar mi báyìí sọ pé lè lójú sí mi. ṣó fẹ́ fún ju fifty thousand lọ ni. <laughs> tó bá jẹ́ fifty thousand ni màmá àdàmú ara mi ó fún mi ní two hundred thousand naira straight ni. Naira. two hundred thousand naira ló send account. two hundred thousand naira <laughs> níwọ̀n tó kàn fún nọ́mbà nìkan. nọ́mbà wá ìmájẹ́ iye tó máa fún ọ. lémi tí mo ní nọ́mbà màá fẹ́ máa gbà tó two million ó lè fún mi five million. ọ̀rẹ́ mi má dọ́là rẹ̀ eh. má dọ́là rẹ̀ mo mọ̀ pé o ti má rí mi ìdẹ́lẹ́ gbàdúrà kí lè dàrú ṣó ti yẹ báyẹn lórí Richard Richard ti jẹ pé gan. Eh, nǹkan tó yẹ kó wọ́n ti kọ́kọ́ ṣàlàyé fèmí lélẹ́yìí ní pé ewu kìíní yẹn na money for the side ó ti yẹ owó nìkan lè máa gbà lọ́wọ́ mi lè bá ṣe kankan o mọ̀ pé married woman ni mí mo dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ mi. àárín yín nìyẹn wà nǹkan tẹ̀mí ṣàmọ̀ pé nǹkan tó bí ẹ̀ ni mo ṣe fún ẹ mi ìdẹ́ lè máa wónú lọ́ba ìpín ti ẹ sí. sori bó ṣe wá ṣẹlẹ̀ ń fìn tí mo ti gbọ́ òfin tó tó ẹ̀ wàá gbé mi lọ ṣayé. gbé ẹ ṣayé wò ó wà lọ mi ìgbẹ́ ṣayé wà lọ tó bẹ́ẹ̀ agbowó tiẹ̀ nínú owó gbogbo ẹ̀ ó tó bẹ́ẹ̀ máa ná bẹ́ẹ̀. ìyàwó tájú ọkọ. wọlé wọlé kókó gbogbo ẹrù oṣù kó pàǹtí tó kó jọ sílẹ̀ kó kó pẹ̀ jáde ó mo ti mọ̀ pé gbogbo bó ṣe máa ń ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ nínú ilé mo ti mọ̀ pé máa padà jalè ni ó yá kó gbogbo ẹ̀ jáde máa ju máa kó gbogbo ẹ̀ máa ju gbogbo ẹ̀ sí gbóǹsì kó kó gbogbo èrè tó kó wá kó kó everything lọ sísàlẹ̀ fún mi ó kì í ṣọlẹ̀ tó bá padà sọ̀rọ̀ máa fi máa fẹ̀yìn owó máa fi lọ́ọ́ tiẹ̀ ó lè ó yá ó yá ó yá bó ṣe ń sunkún bí egbére báwọn olè ṣe máa ń ṣe gan-an eléyìí bẹ́ẹ̀ máa ń ṣe kí ni máa máa máa gbá etí ẹ̀ kókó ráúdá náà ń ṣọlẹ̀ ń ṣọlẹ̀ wo bàbá tó ti ṣe gbogbo pákéjì mo ti mọ̀ pé ó máa padà jalè náà ni kí wàá ní ẹ. wọlé síbí kí ló kí ló fọ etí ẹ. ohun kó eh! ah! tí mò ń wá lélẹ̀ yìí mo rí ah ah ara mi dé má ó tiẹ̀ mú wọn lórí ẹ̀ ọ̀kan ó jí mi ládùúrú góòdì ó dẹ̀ ṣe ń gbénu lé mi mo rí àwọn nǹkan mi mélòó ló ti jí tó ti lù tà àbí tó tọ́jú síbì kan má jẹ́wọ́ sí o. mi ò fẹ́ kó lè lábàgbélé kí ni rárá tí n bá fi ọwọ́ òsì tí n bá fi fọ́ ẹ létí kí ló tiẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ wo ló dùn lẹ́nu ẹ ṣé mo fìyà jẹ ẹ́ ni ṣé o rí òhò ni ló wá jalè. sórí fún ara mi báyìí ni màá hàǹdẹ̀ ilé ọlọ́pàá lọ́wọ́ màá dẹ̀ make sure pé wọ́n fi gba báláyà wọ́n fi jẹ́ kódà wọ́n á fi ẹ̀yìn ẹ̀ báyìí wọ́n á fi ti àgbà wọ́n á ṣùtù ẹ̀ dànù ni wọ́n lórí burúkú ọmọ òṣì. tẹ jáde kó mi lé ọyẹ jáde kó mi lé mi. wá kó o sórí àwọn ẹrù tí mo ṣe rà aṣọ tí mo ṣe rà fún gbà ẹ àkísà tó kó wálé mi ló kókó jáde. fìgbì yọmọ yìí ha ara mi dé. Tani ẹ́? E? Kí ló dé tó ń gbá mọ́tò mi bẹ́ẹ̀ yẹn? Ẹ má bínú màá, mo ní kí polówó fún yín ni. Kí ló ń tà? Mo ní kí sọ fún yín pé mò ń fọṣọ, kò síṣẹ́ ilé tí mi lè ṣe màá ìwọ yìí apá tó máa fi fọṣọ fọ bọ́dà. ẹ wo ẹ má wọ o káṣọ kò sí bó ṣe lè pọ̀ tó within one hour máa parí ẹ̀. ó máa fọgbọ́n sọ olùfọ̀ ni ẹ́ gbogbo ilé ètò wa kó iná nìkan ṣé ìrùwà ẹ̀dẹ̀ máa lè ṣọmọ ọ̀dọ̀ báyìí. tí bá iṣẹ́ ilé fi yín ẹ̀yin fẹ́ máa láìpẹ́. ó dàtú wípé èèyàn bá ti mọ kọ́ọ̀lì yẹn náà ìyàwó níjẹ́ èèyàn púpọ̀. tí o sọ pé iṣẹ́ aṣọ fífọ̀ àti ilé tuntun ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ọlọ́run pé ẹ̀ fún láyé ẹ̀ kò sí wàhálà báyá jẹ́ kí n pe nọ́mbà mi fún ẹ. zero eight zero seven nine five zero five four zero one pè mí o ó dà kò sí wàhálà wọ́n ṣáà pè mí àdéhùn kan tá a lè ṣe fún ẹ bó jẹ́ ká gbà ẹ ká ṣàtìlẹ́. kì í ṣomi ọbẹ̀ kémi máa jẹ ìyá ìmọ̀dí o Èdùmàrè dákun pé tèmi níre máa pé tèmi níyà rántí mi bàbá ọ̀run jẹ́ kí n ríre o. ẹ jésù ṣàánú mi géèmù yóò gbúdọ̀ mú mi jésù ṣàánú mi géèmù yóò gbúdọ̀ mú mi jésù ṣàánú mi ọlọ́run ṣàánú mi géèmù yóò máa gbúdọ̀ mú mi. ẹ ẹ ah, hello ah ah ah ok ṣé o ti wà lórí street yẹn máa tọ̀ bọ̀ straight down on that road yẹn náà ní ṣáà máa tọ̀ bọ̀ straight down wàá rí ilé wa on the left side black gate báyìí ó ti wà ń bẹ̀ ok ẹ kọlẹ̀ kọlẹ̀ kọlẹ̀ gate máa ma jẹ́ kó wọlé ṣé o ti gbọ́ ok ọlọ́run má jẹ́ kí géèmù yóò mú mi o. àlàbalẹ̀ jọ ah. ta ló ń jìwé mi fún. Ah, ọkọ mi mo mọ̀ wọ́n pé kí o má ṣe wàhálà jù kí wàhálà yẹn má lọ ṣẹ́ ẹ ní ọ̀pá yìí mo mo ṣe wò pé kí n bẹ gẹ́ẹ̀tì ọmọbìnrin kan tó máa máa help ẹnu kitchen máa bẹ abẹ gbégbá máa bẹ gbáwo so kò ní jẹ́wọ́ nìkan bí tó bá ń dálù bọ̀ sáǹsì òun máa depo tó bá ń ṣe ráìsì òun máa bọbẹ̀ ẹ ṣáà máa help ara yín bẹ́ẹ̀ yẹn lọ́rọ̀ kò fẹ́ gbà á sọ. ìnà kó lè help ẹ náà ẹ ṣe ọkọ mi òun ẹ kó máa understand bí ń sì bẹ́ẹ̀ òṣà máa fọṣọ mọ́ òun á máa fọṣọ tó ń bá fọ bẹ́ẹ̀ òun máa máa sá kò ní jẹ́wọ́ nìkan ó ti yẹ. kó má bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ìwọ ìyàwó ìsọnù. Aramide. Ah. ẹ mọra rí mi. Ah, ah. dáadáa mo mọ dáadáa. ó ń ṣe house help lọ́dọ̀ client mi kan mi. kí ló ṣẹlẹ̀ o ò sí lọ́dọ̀ màdámọ́ ni. èmi rẹ̀ mi ò kú sọ pé òun ṣọ̀rẹ́ àgùntàn. Hmm àgùntàn wọn ló sọ pé ìyá àwọn òbí dúdú. nǹkan tí mò ń wá lélẹ̀ yìí mo rí rẹ̀ ara mi rí. má. ó tiẹ̀ mú wọn lórí ẹ̀ ọ̀kan ojú mi ládùúgbò góòdì ó dẹ̀ ṣe ń gbẹ́nu lé mi. Hey! Ah! Sister! tó gbé wiri ni. Ọlọ́run Ọlọ́run Ọlọ́run mi ò kí ń jalè Ọlọ́run mi ò jalè. Ẹ nílé ṣiṣẹ́ bí. Ọlọ́run mi ò kí ń jalè mi ò jalè mi Ọlọ́run Ọlọ́run Ọlọ́run Ọlọ́run sẹ̀. Ládùúrù nǹkan tẹ gbé yẹn lè jí odidi ẹ̀. Ọlọ́run Ọlọ́run èmi kọ́ mo jí Ọlọ́run Ọlọ́run Ọlọ́run ẹlẹ́dàá yẹn mi èmi kọ́. Kọ́ọ̀tù nìkan ló lè sọ pé èèyàn ò lè ni. All right? Yeah, she's just an accused person. Oh look, let me tell you something. Màṣíwádìí o màá béèrè lọ́dọ̀ madam yes i will. ẹ ṣe é ṣe ẹ ẹ àkíyèsí ni ah, ẹ wo bẹ́ẹ̀ ṣe wàá sí tọ́tí lẹ́yìn jalè ẹni tó bá ń jalè ò lè bẹ́ẹ̀ mi gbé o kò pọ́síbù ẹ a máa kọ̀ tí ẹ ṣe investigation ká mọ̀ bóyá a máa fi gbà yín sílé ẹ wá máa wò ó mi kì í fi ọ̀rọ̀ ọkọ mi ṣeré o bó ṣe wà yẹn ẹ má jí ọkọ mi o ẹ má jà ẹ̀yin ẹ má jí o mi ìdẹ kí fọ̀rọ̀ ẹ̀ ṣeré o bó ṣe wà yẹn mo ti lé mágùn sí lára bẹ́ẹ̀ ni mo sọ anytime tèmi àti ẹ̀ bá ti fẹ́ ṣe kan ni mo máa ń yọ kúrò bẹ́ẹ̀ ni mo sọ fún mi eh, bó ṣe eh, eh. wà ó ní hiv aids. wá wá what's the meaning of that no you don't say that má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ òkú tó dà lóhùn tó lọ. ẹ jẹ́ ọmọ ojú ẹ̀ ẹ máa wọ̀ ọ̀dọ̀ ẹ̀ ẹni tàbí ọba ti rí báyìí kẹ́ ẹ díjú kẹ́ máa rìn lọ ni. sọ fúlàní máa ń sin ọkọ ẹ náà kì í ṣe ìlànà so nǹkan tó ṣẹlẹ̀ sí mi pé máa gbà mí fẹ̀kọ̀ tẹ́lẹ̀ mánéjì náà mo fẹ́. nǹkan tó dáa ló ń pè wọ́n. a mánéjì ìbọn máa kọ́ ṣèwádìí sá. be ohun tó ní lákòókò. Um, barrister Tejumola. yes ma'am. nǹkan tẹ̀ ń sọ lórí fóònù lẹ́ẹ̀kan ò yé ni mo ṣe sọ yìí pé kí a pàdé. ẹnu kò ṣe nǹkan tó le mà mo kàn rí ọmọ tó ń ṣe ọmọ ọ̀dọ̀ nílé yín yẹn mo kàn déédéé rí nílé mi ní tíyàwó mi mo wọlé wọn á wò pé kí ló ń ṣẹlẹ̀ ṣọmọ yóò sí lọ́dọ̀ yín mọ́ ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan. ara mi dé right. yes. ó ti kúrò lọ́dọ̀ mi. Ah, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. <laughs> ara mi dé ó lè ní ara mi dé kò ṣiṣẹ́ pẹ̀lú mi mọ́ ẹ believe pé Arámidé jí gold jẹ mi pẹ̀lú bí mo ṣe fẹ́ràn ọmọ ẹ̀ pẹ̀lú bí mo ṣe máa fi gbogbo nǹkan tó bá fẹ́ tẹ́ lọ́rùn I could not just condone her working with me pé ó ń jalè mo ti lè kúrò lémi but what she doing in your house. Ah, ìyàwó mi náà ló ń gba àzọmọ ọ̀dọ̀ nǹkan wọn dà pé. Ah. Ah. <laughs> gbéwìrì ni o but um, you no believe it pé lẹ́yìn ìgbà tí mo lé Arámidé jáde kúrò níbi torí pé ó jalè àwọn ọ̀kọ̀ọ̀kan mi nínú ilé ṣì máa ń sọ̀rọ̀ ṣe gbọmọdọ mi ni. no. ṣe <sighs> cctv. no i don't. oh then you have to install one. ẹ ah. eh, ní get it. Come. ó máa easy fún wa láti mú ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ burúkú yẹn lẹ́yìn tí Aramide kú ó ṣeéṣe kó má tẹ̀ dá Aramide yìí lọ. Hmm. I think you should do that. Oh, yeah. Mm. All So bá actually lock kẹ́tù jẹ́ kí n always at your service. <laughs> I know. <laughs> Thank you very much. Thank you so much. All right, yeah. I should go. Okay. Thank you. All right. All right. Yeah, take care. Yeah. Yeah. Bye. Okay. Aramide. Ṣé wọ́n ló tún nílé ṣe báyìí? Bẹ́ẹ̀ni a bá rí rìn tásọpá rí rìn ni o mo ah, ti dùn sí kí ló dé ah, ah. see let me tell you something um, bọ̀bọ̀ yẹn ó ń gbìyànjú gan o ó ń try i must give it to him no but mo ti dé nsìn yes really mo ti dé and mo fẹ́ wá mójútó nǹkan mi ni èyí tí òun ṣe yẹn ó ti ṣe tiẹ̀ ó ti tó ṣòro mi tí mo ti wá dé yìí hmm. tí n bá ní mo fẹ́ spoil ẹ̀ understatement. irọ́ ni o I swear to God. irọ́ ni o. understatement ni o tí n bá ní ma spoil ẹ̀ bò mo mọ̀ pé wọn náà mọ̀ mi tẹ́lẹ̀ dáadáa lẹ́yìn tí mo rí ẹ yìí ibi tí máa gbé ẹ lọ àwọn ibi tí wàá dé. ìwọ gbọ́ àgbà. gbogbo iṣẹ́ tí mo ti ń ṣe tí mo ìwọ ni ló wá sẹ́ni gbogbo ẹ̀ sí. Ah, ìwọ ni mo ṣiṣẹ́ yẹn fún mi mind you a second will never pass by hmm. without thinking of you. ẹ wo lọ. yeah ah! ìwọ ni máa ń ro all the time and one way I can't just wait to see you eh? and mind you I am not disappointed. <laughs> Ah! wo àìsílẹ̀ òun là ń jiyàn ọjà nísìnyí báyìí ilẹ̀ rẹ̀ stadium ni <laughs> pápá. ibi bàrà mi. ẹ àti wàá bẹ̀ lẹ́nu. wàá gbà. tó tiẹ̀ rí ara mi ti kún. wàá gbà ọgbọ́n gbogbo àwọn eré ti máa gbé ẹ ṣe ara ẹ máa gbọ̀n báyìí ara ẹ máa gbọ̀n báyìí ọmọ kan tó bá ẹ rárá bó àti ìbẹ̀rẹ̀ orúkọ ẹ máa wọ bọ̀bọ̀ yìí bó ní sùúrù ká bẹ̀rẹ̀ tọkọtọ kí ló ṣẹlẹ̀ ìyàwó ah! ṣọ́ra ṣe bàbá rẹ̀ lẹ́nu ìwọ ìyàwó ìsọnù àlọ́ tó mi pa. títílayọ̀ kí ni nǹkan tó sọ pé o fẹ́ sọ fún mi àti pé o tún sọ pé o lè sọ nílé mi what is it. Um, àti. Um, ṣebí tí n bá ní kí n sọ fún lórí fóònù àbí kí n tiẹ̀ fẹnu sọ fún ẹ ní believe mi rárá that's why tí mo sọ pé kárí rà kí n lè fi kọ́ tó ń ṣẹlẹ̀ gangan. ẹ kí ni nǹkan náà sọ fún mi. àǹtí ṣebí jẹ́jẹ́ mi ni mo jòkó ń bá a kàn tí mo ń ṣe fàájì mi mo dẹ̀ ń fi style dúró de ọ̀rẹ́ mi mo wá rí lady k ọ̀rẹ́ yín àti ọmọ yín bọ́ wọn yá bọ́ wọn rí mi o so ṣebí ọ̀rọ̀ tó ń sọ nípa property ọ̀rọ̀ kò ṣe fẹnu sọ mo tẹ̀ ṣe recording kan. wọ́n ṣe recording yeah because tí saw, bá sọ believe me ẹ̀rù but mommy mi ò understand nǹkan tẹ́ ń jọ́ láti ṣe ẹ ní pé kí n bọ́ sínú mọ́tò then ẹ fẹ́ lọ mú mi lọ síbi kan ẹ fẹ́ surprise me or something mo dẹ̀ ráwọn ọlọ́pàá ní mọ́tò ṣé everything wà okay. Mm-hmm. ọmọ mi o ṣáà mọ̀ pé o like surprises mm so mo fẹ́ surprise in a very big way just hold on ṣùgbọ́n. Mm-hmm. okay. mm mo wish Kenny is a big surprise. Mm. Like, <laughs> it's gonna wow you. Hello, eh? Ah, kí ló ṣẹlẹ̀ náà mo ti like three minutes ago Lo ń bọ̀ Mo wà níwájú ilé ẹ̀ náà. Ó yẹ máa Yeah. Okay. Mm-hmm. wàá surprise a big way. ọjọ́ wo ló wá dàgbẹ́ yẹn tó wá ah. mi wá tó wá dúró síta. Ah, ọ̀hún ọ̀rẹ́ mi má bínú mo fẹ́ kó sinmi lọ síbì kan ni. ẹ̀ẹ́n kí èrè ṣe kọ́ lọ́pàdà yẹn. owó ńlá ìjẹ̀sà change. <laughs> mo ń bọ̀ ẹ̀. Hello? Madam? Ah, you are going inside. Go inside the queue. You are under arrest. Ebe escort wa ni yin ewo ni. Ẹ wọlé wọlé. You are under arrest. Arrest báwo? Kí Go go go go inside. Take her in. Oh. Get down. Get down. Kí ló ṣẹlẹ̀? Oh. Get down. Go inside my friend. If she's not moving, push her. Go inside. Kí wọ́n mọ́lá ní kò jẹ́ ní agbáyé yá a ní káfẹ̀yìntì. Why to stubborn by? And why are you doing this to yourself? láti ìgbà tó ti wà detention o ò lè jẹun can't even take your bath o dey too remain stubborn láti jẹ́wọ́ fún wa. don't remain láti jẹ́wọ́ fún wa. mi ò stubborn mi ò mọ anything nípa gbogbo nǹkan tẹ́ ẹ̀ mi mi ò mọ kókó ń pa ẹ̀ mi ò mọ kókó ń pa ẹ̀. what do you have to say now. I'm just a student. Student lásán ni mi. Lady K ló wá. Okay. Ṣorí àwa ọlọ́pàá a ti ṣe findings wa look. Okay. mi ò mọ kókó pa gbogbo nǹkan tẹ̀ ń sọ mi ò mọ ah! tàbí pé fìyà jẹ mi. who is in this meeting? Ah! ṣé kìí ṣe ìwà àti èdèké nìyẹn. ṣé kìí ṣe. irọ́ ni o Anita irọ́ ni o iṣẹ́ ńlá ló mọ̀ sí ìkẹyìn iṣẹ́ náà ló mọ̀ sí ìjọ owó lélẹ̀. èmi ni next of kin. it's a lie. Eh? báwo ló ṣe ṣe. ó gbá lórí ẹ gidi o. gan ẹ́. Eh? ó gbá lórí ẹ gidi o. ó gbá lórí ẹ gidi o. kúndé tó wà ní island. are you serious? Anita. ṣé tiẹ̀ ṣé ìyí gan. Anita. because kí n tó sọ̀rọ̀ báyìí ó máa ti ṣe gbogbo tó ní ilé ayé ló fẹ́ kó fún mi ó fẹ́ kó gbogbo ẹ̀fọ́ ẹ̀. everything. a ah. sì dé mi lọ ní àbáyọ. takuntakun ló ṣe o ṣe gan ni o. now what next. ìgbésí àkọ́kọ́ lè lè. the next tá a máa ṣe ń sìn ní pé thank God wípé ìwọ ni next of kin ni gbogbo properties ó dẹ̀ ti rí láti orílẹ̀ Ifẹ̀ ìwọ nìkan náà dẹ̀ ni gbogbo ayé mọ̀ ọmọ ẹyọ kan ṣoṣo tó a máa mú kúrò lọ́nà. ká pàdánù. ẹ nà ó alápàánù ṣé o mọ̀ pé tí a bá pàǹsì ó lè lọ bí olè tá a gbé wọ́kọ́ ló mọ̀ ọ́ kó tó di pé ó máa jẹ́ gbogbo lẹ́rù yẹn á ti mú kúrò lọ́nà adẹ́ta gbogbo properties yìí á ṣá owó yẹn egbòdì adẹ́ta ń lẹ̀ nígbà tó bàbá wa nínú ilé tó ọ̀gbìn wa ní ìgbèrè ibi tí property wà wọn ò ní mọ̀ pàwọn aláta gbogbo properties yẹn Hey. What do you have to say now? <sighs> Okay, fine. I'm just a student. Osula ni me. Tẹ́jẹ́ mi ni mo wà ní school tí Lady K wá bá mi. Lady K, bí mo ṣe rí kọ́ yín bá inú mi dùn mí torí mo mọ̀ pé owó ti wọlé fún mi nìyẹn. Kò tún wá ṣe owó kékeré ló wọlé, owó ńlá ló wọlé. Owó ńlá. Owó ńlá Lady K. Since tẹ ti sọ pé owó gidi ni, ṣé two sum ni, three hmm. sum, four sum àbí five sum? Torí bí mo ṣe wáyé, mo ní ìdòwò gan. Owó fi yẹn lẹ̀, ṣé orí owó tó wà lẹ́ẹ̀kẹ́ ṣe owó sọ́ọ̀mù rárá? owó gbẹ̀mù owó gidi owó tó ń dẹ́rù ba òṣì ló wà nílẹ̀ sórí owó yẹn là ń pè ní owó bomi láṣìírí. owó bomi láṣìírí. Hmm. àṣírí mi ló máa bò káṣírí mi má bàa tú ìwọ nìkan dẹ ní ẹni tó lè bo àṣírí tó wà nílẹ̀ sórí ó ní bẹ̀sí mi kan nígbà tá a kéré nígbà yẹn tá à ń ṣe jámájámá káàkiri olóyún ó bímọ wọ́n á gbọ́mọ yẹn lè fi mi òun travel out èmi náà kò easy fún mi máa já lọ́n já káàkiri lọ́n kí tó máa di ọmọ ọlọ́mọ máa yà káàkiri láì ṣe pé mo bímọ rí tẹ́mi ṣe gbọ́mọ yẹn lọ sí mọ́dálẹ̀ sùn nìyẹn ṣé wá rí láti gbà yẹn mi ò fi ojú kan ọmọ yẹn mọ́ báyìí ó kú ni o bóyè ni o wọ́n wà ń bẹ̀ o wọ́n ti kúrò ní ìtì ẹ̀ mọ̀ ìyẹn kọ́ ló wá ṣe pàtàkì lọ́wọ́ tí mo wà yìí ṣé wọ́n lọ mọ̀ wípé ẹ gbogbo nǹkan ti advance báyìí ó fẹ́ máa bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ lórí whatsapp do mo máa ń wá àwọn ọmọ kéékèèké kan ládùúgbò tó bá ní jẹ́ kó ń gbọ́ voice ọmọ òun kó ń bọ́ ọmọ òun sọ̀rọ̀ abá àwọn ọmọ tó bá wà available máa gbé fún fún abá sọ̀rọ̀ but ń sìn ó ti bí ìkọ́ ọmọ òun ti dàgbà ọmọ ti lọ school òun fẹ́ mọ ọmọ òun òun fẹ́ máa ṣe fídíò kọ̀ pẹ̀lú ẹ̀ mo sọ fún ẹ pé wọn ló lè bòmí láṣìírí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣó ṣe wáyé ọ̀rẹ́ mi tá à ń sọ̀rọ̀ pẹ̀ tí mo ṣe ń wò báyìí tí mò ń wú ẹ̀ carbon cup lẹ́yìn méjèèjì ẹ jọra yín pa mo ṣe wá rò pé ah! ìwọ ló lè bo àṣírí mi. torí gbogbo ilé ìdẹ̀tún gbé wá yìí ó kọjá gbogbo nǹkan tèmi máa ń ṣe o bí ṣe pé mi mo ti rò pé àwọn ká ṣe level náà ni mo rò pé ká ṣe level ni èmi ah. ò mọ̀ pé ọ̀rọ̀ bòmí láṣìírí ni ah! túmọ̀ tèmi like báwo ni fẹ́ ṣe kò yé mi. Ah, ah, báwo ti fẹ́ ṣe báwo owó tó wà nílẹ̀ ìju owó gbogbo level tó ń gbé káàkiri lọ ṣebí kó máa gbé fún ẹ kó máa gbé fún mi kí mi náà máa gbé kó máa gbé fún mi kí n máa gbé fún ẹ everything anything anything tó bá ti ń wọlé láti ibẹ̀ àwọn máa ṣe ní percentage ni nà ó. Eh? torí owó lé owó lèmi bá dé iṣẹ́ mi owó ni kókó. wọ́n sọ fún mi kó nífẹ̀ẹ́ owó jù mí lọ. ó máa ṣe pé ẹ ní ọ̀rọ̀ owó tó wà ìwọ́ pọ̀ mi ò ní ṣe mo fi pé irunṣẹ́ yẹn risky gan tó já nǹkan. o lè já kó sì kan tó ń jọ mọ́ risky ṣọ́rẹ́ ni tá à ń sọ yìí tó bá kọ́ ọmọ mẹ́fà lè báyìí kò mí lè tó jọ mẹ́ bẹ́ẹ̀ torí kò da ọmọ ẹ̀ mọ́ ọmọ yìí ò ju ọmọ one month lọ tó ti drop ọmọ ilẹ̀ tó ti filẹ̀ fún mi báwo ló ṣe máa dán oṣù kan mọ́. òkè máa sọ fún màá mi because nígbà tó ti ní kí n tún ní ìyá mi as in acting kò yé mi. ṣé ò yọ yìí ṣé two some three some tó ń ṣe kiri tó o sọ fún màmá ẹ lé ó ní ilé náà fún máa mẹ́rin ṣebí kò tún máa ṣẹ́tù wọn at least ọmọ mi òun ní ìdúró pàtì sẹ́yìn owó sí wọn wọn tẹ̀ ní bèrè ẹ̀ bèbí sọlá. sọ́n òun kì í ṣe ọmọ mi dábìlóhùn. ìwọ àti lèdèkè kí ni mo ṣe fẹ́ méjèèjì Why tẹ ṣe plan fún mi báyìí ó dẹ̀ mọ̀ wípé mo nífẹ̀ẹ́ what did I do? don't be lọ́mọ ẹ má bínú ìfẹ́ owó tí mo ní ló jẹ́ kí n ṣe mi náà fẹ́ ṣe ìfẹ́ owó wọ́n gbé mi sọ́la ṣé anything wà tó bèrè lọ́wọ́ mi tí mi ò kí n ṣe fún ẹni wáyé tó ṣe pè mí kò lè ṣàlàyé gbogbo nǹkan yìí fún mi and I will still give you money emotionally ti bà tọ́tà mi jẹ́. I'm so sorry because mi ló fẹ́ ṣe mi ò fẹ́ ṣe ọlọ́run dé mọ̀ pé mi ò fẹ́ ṣe òdìdíkè ló ní ká ṣe pé ká lè fi gba gbogbo properties tẹ̀ ní. Wọ́n dẹ̀ ní wọ́n ní dábàá ti rí gbàǹtọ́ pé àwọn ọmọ afẹ́mi náà ní pátì kan bẹ́ẹ̀ mí tí mo kọ́ tó ṣe mí tí mo fi lọ ṣe lọ but reason tí mo ṣe ní kẹ́ wá ni pé mo fẹ́ jẹ́wọ́ gbogbo àwọn nǹkan tí mo ti ṣe so that ẹ bá fẹ́ dáríjì mi ẹ má kúkú dáríjì mi at once house help ta lè lọ ara mi jẹ́ tẹ máa ń rò pé bóyá òun ló jalè òun ló jí góòdì èmi ni màá lọ fi góòdì tí mo bá gbìn. lady kane no ní ẹ àwọn ò fẹ́ kó dí wa lọ́wọ́ iṣẹ́ o àwọn ò fẹ́ kó stop gbogbo plans wa o pé ká ṣọ́ àwọn bó ṣe máa lọ èsì tí mo ṣe. pé arábìnrin kọ́ ló ń jalè ẹ̀ stage ẹ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò fẹ́ lọ́wọ́ sí tẹ́lẹ̀ o gbogbo pàtí lè jẹ́ kéèyàn ní ká ṣe tó bá ti gba property tó pé ká pa yín mi ò mi ò síbẹ̀ o àwọn ọ̀nà sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ó fẹ́ pa mí. ẹjọ́ mi mọ̀ bóyá ilé dáríjì mi sí kí mi tiẹ̀ máa lọ gbogbo nǹkan tó wà máa mi ni mo ti sọ yìí. ṣé ìfẹ́ owó tó ní yẹn máa make sure pé mo sìn ẹ lọ sẹ́wọ̀n. ìjọ máa ẹ dáríjì mi kó tí ẹ release mi kí mi lè máa lọ lé ẹjọ́. ọ́fíìsà ó ti jẹ́wọ́. ẹ arrange wọn láti lọ sí court. anything tó bá máa ná mi mo ready láti ná òun àti lẹ́díkẹ́. okay ma. ẹ jọ mọ. please take care. excuse me please ẹjọ́ mo ti jẹ́wọ́ báyìí rí. àṣẹ ni agbójókun lẹ́kọ̀ọ́ kíkẹ́ ni a gbá. àṣẹ ni agbójó ni pé kò sẹ́ni ta lè bínú tọ́ mọ́. ẹni tá a gbójú òkun lẹ́kọ̀ọ́ máa dẹ̀ ní àgbà. ìwọ ìwọ tí mo rí gẹ́gẹ́ bíi bestie mi hmm. tó jẹ́ pé lẹ́yìn ọlọ́run kí n wọ̀ nìkan ni mo tún rí gẹ́gẹ́ bí ọlọ́run kò sí nǹkan tí mi fi bá ẹ lò mo gbé gbogbo ìgbésí ayé mi báyìí gbogbo ilé lọ́wọ́ kí ló fẹ́ tí mi kì í ṣe fún ẹ mo fún ẹ lówó mo bá ẹ sanwó lónìí mo send aṣọ sí ẹ sẹ́ẹ̀dì bàtà sí ẹ mo sẹ́ẹ̀dì irun sí ẹ mo bá ẹ fọ́nìṣì lé ẹ kò sí nǹkan kan tí mi kì í ṣe fún ẹ kíkẹ́ kí ló fẹ́ mo tún bá ẹ ralẹ̀ mo tún bá ẹ ṣe foundation mo tún bá ẹ gbẹdẹ kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ kíkẹ́ ó dé wá dá mi. jésù ló fàdáríjì mi ìwé òní sọmọ lọ́wọ́ mi mo ṣàdáríjì mi ni mo mọ̀ pé mi ní kọ̀kọ̀ tí mo fẹ́ sọ ju pé kí n rí ojú rere rẹ mi kí n dáríjì rẹ kíkẹ́ ọmọ tí wọ́n parọ́ fún mi òun lọmọ mi ó mà ti jẹ́wọ́ gbogbo plans yìí fún mi. ní ìwọ òun plan láti pa mí. ẹ you want to kill me? kíkẹ́ kí ni mo ṣe fún ẹ? ṣé wọ́n nífẹ̀ẹ́ yọ ni mo nífẹ̀ẹ́ ni ṣé wọ́n ní bẹ́ẹ̀ sí ni mo ní bẹ́ẹ̀ sí ni. ibo ọmọ mi wà. Where is my doctor? Where is my daughter? Nígbà tó lọ tán. Mo gbọ́dọ̀ sọ́jọ́ àwọn ọmọ aláìní ìyá. Ibẹ̀ ni mo gbé sí tó ti tọ́jú ẹ̀ látìgbà tí mo ti gbé lọ sọ́dọ̀ wọn mi ò wẹ́yìn ẹ̀ wò mọ́ bóyá ó kú ni bóyá ó ni mi ò mọ̀. kíkẹ́ níbo ni wọ́n sọ̀rọ̀ náà wá. òótọ́ ni pé arábìnrin kan gbé ọmọ kan wá ní nǹkan bíi ogún ọdún sẹ́yìn ṣùgbọ́n nígbà tó ti gbọ́mọ náà wá ńlá àti rí mọ́ rárá torí n tó sọ fún wa ni wípé ìyá ọmọ yẹn kú ló jẹ́ kóun gbé wá ṣùgbọ́n orúkọ Gbémisọ́lá tẹ́ ẹ dárúkọ yìí kò sí nínú rẹ́kọ̀dù wa rárá Àràmídé ni ló wà nínú rẹ́kọ̀dù wa Àràmídé tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó kéré jọjọ nígbà tó ń gbé dé kò lè dá nǹkan kan sọ obìnrin tó dẹ̀ gbé wá ń jẹ́ kó yé wa wípé kò lẹ́bí kò lára inú jẹ́ kó òun gbé wá kó lè rí ìtọ́jú tó péye àwa gangan la sọ ní Àràmídé fúnra wa. ẹ jọ̀ọ́ mà Àràmídé yẹn gangan ṣé ẹ mọ ibi tó wà. Ah, madam àwọn ọmọ táwa bá ti tójú ń gbé tí wọ́n bá ti tójú bọ́ a máa ń yọ. ṣùtìyẹ àwọn tí ò bá níbi tí wọ́n lọ wọ́n máa ń wá sọ́dọ̀ wa a tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó lè jẹ́ kí wọ́n ráyè lọ wọ́n dẹ̀ máa ń wá wọ́n á gbé nǹkan wá fún àwọn tí wọ́n jọ jẹ́ nǹkan kan náà. ẹ jọ̀gbọ́n ará mi dé tá à ń sọ yẹn ṣé ẹ mọ ibi tó ń gbé àbí ṣe lè fún mi ní nọ́mbà ẹ. mo mọ nọ́mbà ẹ. Àràmídé ọkọ mi báwo ni alámìdé tí mò ń sọ̀rọ̀ ni. arábìnrin mo ti ṣiṣẹ́ lọ́dọ̀ mi rí fún wọn. mo mọ̀ wọ́n dáadáa ṣèbọ́dọ̀ wọn mo sọ fún yín pé mo ti ṣiṣẹ́ tán parí olè mọ́ mi. ok madam ọmọ mi rè é. ẹni sọ̀rọ̀ ọmọ yín báwo. ọmọ mi lára mi dé. Ah ṣé bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín ni. èmi nìyá ẹ̀. ìyá ẹ̀ bá. èmi ni mo bí ẹni tó pè wá ní. long story ni long story gbogbo ẹni màá ṣàlàyé fún yín. ó ga ọ sọ ọ̀rẹ́ yín ló ṣàdúró eléyìí ọ̀rẹ́ yín ló fìyà ń jẹ mí látọjọ́ ẹ. Ah gbọ́ra yé mi lórí kì í ṣe ọ̀rẹ́ lásán ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tí wọ́n pè ní bẹ́ẹ̀sì mi ah, mi ò mọ̀ pé lè ṣe mí bẹ́ẹ̀ o arábìnrin mo ṣe gbà ń sìn rí pé ẹ̀yìn kò lé lọ́tà wá ilé báyìí la ṣe ní í gbé ṣé wọn náà ti rí pẹ̀lú sítórì tí mo sọ fún ẹ pé mi ò kì í ṣe ọ̀dájú abiyamọ abiyamọ gidi ni mí o nítorí láti ìbẹ̀rẹ̀ ni kíkẹ́ ti program ọmọdé tèmi bá sọ̀rọ̀ dígídà pé ìwọ ni mò ń bá rojọ́ títí títí títí títí tí ọmọ yìí fi dàgbà kò dẹ̀ sí nǹkan tọ́mọ yìí fẹ́ báyìí tí mi ò kì í ṣe fún èmi ò mo tún wá aṣọ ọmọ ọ̀dọ́ ní ilé mi mi fura ah, má bínú màmá bẹ́ẹ̀ náà ni má bínú ọkọ mi ilé ìmọ̀ nínú mi dùn jù nígbèsè mi. I will never trade you for anything. ṣe ti dáríjì mi. Ah, ara mi. ṣòro ilé ìsìn tèmi àti ìlànà pàdéra wa ìyá oníjẹba mímì kan ò ní mí ṣòro ọkàn. ṣé wàá lọ wàá lọ wẹ̀. Ah! ó mà ṣe o ó ṣe wá jẹ́ àsìkò tí mo mọ màmá tó bí mi lọ́mọ ni mo wá lóyún èsì tí mi mọ yóò tó fún mi lóyún. báwo ṣe fẹ́ ṣe ìbọnìbọ fẹ́ gbégbá olóòlẹ́dàá mi ṣàánú mi o ọkọ mi mọ̀ ọ́ ṣe o. ọjọ́ ọjọ́ yẹyẹ ó ní mo dá gbogbo ẹ̀pọ̀ tí mo mú tó jẹ́ kí n mọ èèyàn tó bá mi lájọṣepọ̀. barrister ẹ ń wò mí ràn ni as in lábẹ́ òrùlé mi under my nose ni ọ̀kan já ọmọ mi lórí ara. wá ọkọ mi ta lẹni náà ta ló rò pé ó lè ṣerú ẹ. I need you to think. You have to tell me, Tani ló wò ó sí àti fígọ̀ ta ló gbé jáde stature ta ló gbé jáde. What does it smell like? Security nìkan ló máa disturb mi tẹ́lẹ̀ but. Olórí burúkú yẹn. Ló máa ṣe kí ni? Wà lọ́pẹ́ fún mi! Lọ́pẹ́ fún mi! We have to deal with him! Ma ma. Ah! Where is that? A ní láti dín pẹ̀lú ọ̀daràn yìí o. How could he? Let me relate to me. Alright, right. thank God you are here. But step will affect Benson. Because I have to get him arrested first. Block me. Ẹ jẹ́ kí n ṣàlàyé step. Ah, ah. Um, that is rape. Ṣé rí Barrister, it is not about you. It is about my daughter. It is about the explanation Okay. I I took so much alcohol that day and um, mm, èmi èmi gangan oh, èmi gangan ni mo bá ọmọ yín lájọṣe. Öyle bir bàbá ọ̀run jọ̀wọ́ tàn mọ́lẹ̀ sáyé mi. Adùn ní ìgbẹ̀yìn ewúro bókun kò bá ṣú ìmọ́lẹ̀ kò lè tàn bá mi ọ̀run tàn mọ́lẹ̀ rẹ sáyé mi kó má jẹ́ mi gbé ìyà kó má jẹ́ mi gbé ìyá kó má jẹ mí gbé kó má jẹ mí gbé o ìyá kó má jẹ mí gbé ìyá o o o o ìyá kì í ṣomi ọbẹ̀ kémi má jẹ ìyá ìmọ̀dí o Èdùmàrè dákun pé tèmi níre máa pé tèmi níyà rántí mi bàbá ọ̀run jẹ́ kí n ríre o jẹ́ ká dùn gbogbo ẹ̀yìn ayé mi torí pé títa ríro là ń kọlà tó bá jiná tán á sì dóge adùn níbẹ̀ ní ewúro adùn ní nígbẹ̀yìn ewúro adùn ní nígbẹ̀yìn ewúro bókùnkùn ò bá ṣú ìmọ́lẹ̀ ò lè tàn bàbá ọ̀run jọ̀wọ́ tàn mọ́lẹ̀ sáyé mi adùn ní nígbẹ̀yìn ewúro.